náà kọ́nà ọba kò fi wá ṣe kòǹgẹ́ dáadáa ìbéèrè wípé ṣé ó tọ́ fún ọkùnrin tó jẹ́ pé kò san sàdáàkì ìyàwó alákọ̀ọ́kọ́ kó wá lọ fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì sàdáàkì nínú tí a fi ń sọ abẹ́ obìnrin di ẹ̀tọ́ ni tí ọkùnrin ò bá tí ì fún ìyàwó ẹ̀ tí wọ́n jọ àgírí pé òun máa fún gbèsè ni tí ò bá san lé ayé tó bá di lọ́rùn ọlọ́run bá máa bí léèrè pé kó san fún obìnrin so kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí a fi ṣe eré tó bá tiẹ̀ jẹ́ pé ìyàwó wa tó jẹ́ ìyàwó wa kọ́kọ́ kọ́lọ́mbà sọ́ńdẹ̀sán rẹ̀ tó bá ṣe àǹfààní fún wa pé láti fi ṣèdẹ̀kùn fún wa tí ò fi dà wá láàmú tó fi rẹ̀ ẹlẹ̀ tó yọ̀ǹda torí tọ́lọ́wọ́n ọba àti torí ìtẹ́lójíṣẹ́ tó fún wa ní ìgbàláyè tó fi ṣèrọ̀rùn fún wa ká má wá take care for granted ká má wò pé bóyá òun gan ni tó ti yé ohun tó dáa ni pé ká san ṣùgbọ́n àìwá tí ì sọ yẹn nìí kò ní í ṣe pẹ̀lú tìyàwó ẹlẹ́ẹ̀kejì torí irú ẹni ìyẹn náà ìyàwó ẹlẹ́ẹ̀kejì ló fẹ́ fẹ́ náà ìyẹn náà lè gbà pé sàdá kí òun kó máa padà san so ẹ̀yẹ́ ó lè gbà tí ò bá dẹ̀ gbà náà tó bá fún un kò ní í ṣe pẹ̀lú talákọ̀ọ́kọ́ ó jẹ talákọ̀ọ́kọ́ ń gbèsè ni tẹ́ni kejì tóun ò bá gbà pé kó lọ kábọ̀ á san ni ẹni ẹlẹ́ẹ̀kẹ́ ẹni alákọ̀ọ́kọ́ náà wá lè padà mú pé à bàbá ẹ̀ bá lé wa ẹ̀ sàdá kí mi kọ́ ọ́ sóògbèsè ni. So, òun náà láǹfààní àti sìn tó bá wá ń sìn yẹn ni kó má jẹ́ látara pé àníyàn tí ò da wípé bóyá ó fẹ́ fi kó nira bá a ṣó ti yé pé ń gbà èbó sàn tiẹ̀ rárá kó gbà lórí pé baálé mi ẹ tí ì fún mi ní nǹkan báyìí báyìí ẹ jọ nítorí tọ́ náà bá lékè ọlá ẹ má gbàgbé bá mi fi sọ́kàn ṣó ti yé ká dẹ̀ ṣe pẹ̀lú payọ̀ ọlọ́wọ́n ọba kó má jẹ́ látara pàǹbínú pé ẹ kò tí ì san ti tèmi kí ló dẹ̀ ní god ó ní kinní kan láti lọ ṣe mi torí pé ẹlòmíì tó ṣe ìyàwó mi ni kódà ó lè má lówó lọ́wọ́ tó fi ṣe ṣùgbọ́n bóyá látara pọ́ńpáyà pọ́n tún lè lọ ṣe ṣìnà torí pé ẹlòmíì níyàwó mẹ́rin lé àyẹ̀ ó níyàwó mẹ́ta pẹ̀lú bó ṣe ní mẹ́ta yẹn náà ni ó tún ṣe ṣìnà so kẹlòmíì wá wò pé kóun lè kararó ó lè jẹ́ ìdí tó fi fẹ́ fẹ́yàwó sí nìyẹn sóyé ká gbìyànjú ká ṣe sùúrù pẹ̀lú ra wa ká gbára wa láàyè kí gbogbo wa dẹ̀ payọ̀ ọlọ́run ọba àlèkùn بارك الله فيكم